Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ó ní mo mọ bíi tí mo ti bẹ̀rẹ̀ mo mọ bíi tí mo dé o gbogbo ògo ló yẹ ọ́ o bàbá gbogbo ògo ló yẹ ọ́ o bàbá ilé ni mo fi wọlé sórí ètò lénìí nítorí pé àwọn tí ọ̀nàwọn ò gbà àwẹ̀ àjọsán yín ojú ti ń tì ń bọ̀ báyìí tí wọ́n máa dalẹ́ òní àwẹ̀ máa di twenty three mẹ́tàlélógún ẹ̀ Babátúndé ẹ̀hìn jọ̀wọ́ la máa ṣọdún náà báyìí. ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni ọ̀sẹ̀ tó ń bọ̀ títí ọjọ́ Wednesday títí ọjọ́ Wednesday olú ọjọ́ bí o Wednesday ajẹ́ Thursday ajẹ́ Tuesday ajẹ́ Tuesday ẹ̀ ẹ̀ wọ́n ti sọ ẹ̀jẹ̀ ìpò wà lára béèrè ta béèrè pé mélòó láwẹ̀ lè dé tá a máa sọ pé a fẹ́ àfẹsọdún tó bá pé thirty wednesday tó bá jẹ́ twenty nine mm-hmm. tuesday gbogbo ìgbà tó bá wù kó bọ́ sí kó jẹ́ ó máa bá wa láyé láàyè wa lálàáfíà adúpẹ́ pé òye náà ò gbé wa òye ojú ò gbé wa òye inú náà ò gbé wa àwa tá à ń gbà wẹ̀ bá ah mo ti ń gbìyànjú. àṣírí nǹkan fi gbà. àárín nǹkan fi gbà àárín nǹkan fi gbà ah, ọ̀pá ọ̀nà mo ṣe kọrin yẹn wọlé lọ́dún tó kọjá bá a la ṣe ṣe ó kàn yẹ pé lọ́dún yìí ọwọ́ mi ò fi bẹ́ẹ̀ nà sáwọn aláwẹ̀ ọwọ́ mi ò nà kò kárí rárá rárá ni àti rọ̀kìbù mi rí kankan fún wáyédè adéògùn mi rí kankan fún babatunde náà akàndé mi rí kankan fún àwẹ̀ ti bá wẹ̀lẹ̀ aláwẹ̀ lèmi gan ṣé lọ́ọ́ mo pa ni aláwẹ̀ lèmi náà adúpẹ́ <laughs> lọ́wọ́ ọlọ́run ọba nítorí pé oró fún wa lókunnú tó jẹ́ ká dúpẹ́ papọ̀ lápapọ̀ àgbájọwọ́ wa báyìí la fi ń sọwọ́ pọ̀ pé ránkà dèdè àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàtọ́ lọ́dún tó kọjá inú ilé la ti ṣe inú yàrá la ti ṣe ohun tó bá lọ́wọ́ wa òun la fi ṣe ṣùgbọ́n lọ́dún yìí ànàpá náà yẹ jáde mo lè jẹ́ pé òyìn ní pé ká kíyèsára nípa àrùn ti covid nineteen, tó ṣe wà nígboro pé kò tí kásẹ̀ ńlẹ̀ ká ṣáà máa tẹ̀lé àwọn ìlànà tí wọ́n fi fún wa ìyẹn ni àníkà sọ fún yín ní abala tá a wà yìí àtibọ́sọ̀rọ̀ ètò náà nìyẹn ètò ká ṣàlàyé lórí Kaftan TV Yorùbá lórí ìkànnì one three two ibẹ̀ la ti ń sọ la ti ń jíròrò lórí àwọn lẹ́kàjẹ̀kọ̀gbọ̀n tó ń ṣẹlẹ̀ káàkiri lágbègbè wa ni tàbí lórílẹ̀‐èdè nàìjíríà àti lágbàáyé ẹ jẹ́ kàdìrì àgbàrà náà tẹ́ bá padà dé ẹ Adéjọkẹ́ Bákàrè pẹ̀lú Babátúndé Àkàndé àbọ̀sàgbàmì ètò ní pẹrẹwu ẹ má bá wà. a ṣàlàyé a ṣàlàyé fún wọn a ṣàlàyé fún wọn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 ẹ̀yin ara yín náà fojú sùn ẹ bá a pe àwọn àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi ẹ̀yin màmá mi ẹ báwo ni ọdẹ odò bí ẹ ká tó lọ sí ìdánudúró ráńpẹ́ a sọ nípa pé ká máa mójútó ara wa lórí àrùn covid nineteen tó ṣe wà ń gbòòrò ẹ ṣáṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dà pé kò tí ì kásẹ̀ ńlẹ̀ tán náà níjọba sọ fún wa ṣùgbọ́n bóyá kò kásẹ̀ ńlẹ̀ tán náà àwọn wuyewuye ọ̀rọ̀ kan jáde látọ̀dọ̀ gómìnà wa ní ìpínlẹ̀ Kogi kí nìkan tí wọ́n sọ wọ́n ní pé ìjọba ọdún ọdún mẹ́fà ìjọba. ìjọba ẹgbẹ́ òṣèlú APC APC ó ju ọdún bẹ́ẹ̀ ni ó <laughs> dáa ju ìjọba ẹgbẹ́ òṣèlú PDP fún odidi ọdún mẹ́rìndínlógún sixteen years ìjọba lọ. kí wàá ní ìdí tán wípé àwọn ti tàwọn sàn ju ti ẹgbẹ́ òṣèlú PDP táwọn ní kókó gbà wọlé ní ọdún twenty fifteen. gbogbo ah, ọmọ Nàìjíríà náà lórí ìṣètò ìjọba méjèèjì náà lè ṣe ìgbéléwọ̀n ìjọba wo lákòókò ìjọba wo e, bóò ni epo epo petrol orílẹ̀-èdè nàìjíríà bóò ló ṣe rí láwọn ìgbà kan iná ìjọba bóyá pé láti ilẹ̀ náà látọjọ́ tó ti pẹ́ ni náà mọ̀nàmọ́ná ti ṣe mọ̀nàmọ́ná ibo ló dé dúró hmm. ètò ọrọ̀ ajé ibo ló dé dúró ètò ìgbafẹ́ amúlòdùn ni ètò pé agbègbè mm-hmm. lápapọ̀ bó ló ṣe rí gbogbo ọmọ nàìjíríà náà ló lè sọ pé ibi báyìí ló dé dúró. ẹ̀ṣẹ́ ni tó máa ń tó máa ń tó máa ń tó máa ń kọ́ mi lóminú ní gbogbo ìgbà tó rẹ̀ pé ó máa ń kọ́ mi lóminú mọ́ra pé bóyá àwọn tí ẹlòmíì máa dédé sùn a ní ah, nǹkan tó kù kí n sọ lélẹ̀ kó àwọn èèyàn tún lè dẹnu bò mí mm. àbí káwọn èèyàn lè tún wo ibi tí mo jókòó sí àbí ibi tí mo wà ẹ lọ́dún twenty fifteen tó tọ ìjọba tó wà ní orí àléfà báyìí ara tí wọ́n sọ nípọn ní hope ìrètí ìrètí wọ́n fẹ́ mú ìrètí ọ̀tun wọlé ẹ mm. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi ṣe ìpolongo nígbà náà wọ́n náà máa rí i pé ọ̀rọ̀ ètò ààbò àmójútó àti ìwà àjẹbánu àti àjẹbánu àti ọ̀rọ̀ okòwò tí ò mọ́yán lórí pé ó máa jẹ́ nǹkan tí ọ̀n máa tá a máa dojú kọ tá a máa mú nǹkan dẹ̀rùn bá wa lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n tá a bá ká mú lẹ́yọ kọ̀ọ̀kan léjèèjì gẹ́gẹ́ bí nǹkan tí gómìnà wa ní ìpínlẹ̀ Kogi Yàyà Bello tó sọ wọ́n lọ́rọ̀ ọ̀rọ̀ insecurity ààbò ní pé ó tọrọ fọ́n ni pé kò síbi tí ìṣe ò sí nítòótọ́ ṣùgbọ́n bó ṣe jẹ́ pé kò síbi tí ìṣe ò sí káàkiri náà a ti ń gbọ́ ìtakùrọ̀sọ káàkiri tó ní kálukú pé bá jókòó síbí wọn á sọ bá jókòó sàn á sọ ọ̀rọ̀ ààbò tá à ń sọ yìí yàtọ̀ sí pé ti tẹ̀mí iṣẹ́ gan láàbò lórí. bẹ́ẹ̀ni torí kò sí pé èèyàn kan tó lè fẹ́ràn fọwọ́sọ̀rọ̀ pé ó ṣe ń bí báyìí o ọ̀rọ̀ <laughs> kò sí pé wọ́n lè kán lè gbọ̀n ẹ̀yọ nígbàkúgbà tó wá gbọ̀n ẹ̀yọ gan kí ni ṣé o ní ẹ̀tọ́ láti sọ pé àwọn gbọ̀n mi lọ́nà tí ò tọ́ o nígbà ló fi mọ́ ilé ìjọba ń gbà mí tó bá lọ́ra pé wọ́n ti òṣèlú ba àwọn mm. àwọn agbègbè míì tó bá yọ ẹlòmíì kúrò lẹ́nu iṣẹ́ mm. tí ò bá tó jẹ́ pé ó tún rìn máa bẹ́ àwọn mm. kan lájẹ pọ̀ tó gbà padà. kó tó gbà padà. bẹ́ẹ̀ ni pé hmm. ó ti pé ẹgbẹ́ òṣèlú tí ó bá ti lè padà sí ẹgbẹ́ òṣèlú tí a gbẹ́ e padà sí ibi tó wà tó àti rírí láwọn ibì kọ̀ọ̀kan pàápàá àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ń gbà mí hmm. ìrànwọ́ lè gbé sọfẹ́fẹ́ tó jẹ́ tó jẹ́ tìjọba àwọn ló ṣàṣemọ́ṣe ara mu kúrò pé kinní kan ṣùgbọ́n tá a bá rò bẹ́ẹ̀ tá a bá tún wò bẹ́ẹ̀ náà ó ṣe afẹ́ ni àwọn ọ̀ṣẹ̀lẹ̀ ló ti ṣe ló ṣẹlẹ̀ ni nítorí gẹ́gẹ́ bí nǹkan tí gómìnà yìí sọ ó ní pé wọ́n ti tẹ ọ̀rọ̀ òṣèlú bọ ọ̀rọ̀ ààbò pàápàá jùlọ àwọn agbéni àwọn báńdíìtì pé wọ́n ti tọrọ òṣèlú bọ̀. gómìnà ìpínlẹ̀ Bayelsa náà sọ ó ní pé ọ̀rọ̀ lórí ọ̀tọ̀ ààbò ó ti di pé àǹtí òṣèlú bọ̀ ó ti di pé òṣèlú ni kì í ṣe pé bóyá òṣèlú ló wà ń dẹ pé gbogbo nǹkan pé wọ́n ń jí ni gbé ni wọ́n pààyàn ni pé ọ̀rọ̀ òṣèlú ni gbogbo ẹ̀ hmm. gẹ́gẹ́ bí gómìnà. ọ̀dàna ó jọ́rọ̀ òṣèlú kò jọ́rọ̀ òṣèlú àwọn aráàlú gan-an tó bá ní kán gbé àpótí ìbò síta lórí nǹkan tí ìjọba tó wà lóde òní fi ṣe ìpolongo gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ ní ti tèmi èmi ò rí i pé bóyá ẹgbẹ́ òṣèlú kan ò mọ̀ ṣe àbúmọ̀ ṣe torí tá a bá wọn tó wà nínú ẹgbẹ́ òṣèlú yìí lónìí náà ara ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ẹgbẹ́ òṣèlú tàná ló wà ń bẹ̀ wọ́n jọ ń ṣe ẹ̀tọ́ sí pé adarí tó jẹ́ bíi ààrẹ tó wá láti bòmí ẹgbẹ́ òṣèlú mi igbákejì ẹ̀ ààrẹ tó wá láti ẹgbẹ́ òṣèlú òmíràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ẹ̀ka kọ̀ọ̀kan ṣé ó wá yẹ kó jẹ́ pé ọ̀rọ̀ òṣèlú a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ òṣèlú kún ìdàgbàsókè kọ́ máa fi ṣe pé èmi mọ̀ ṣe jù ẹ lọ. Eh, torí eh, ibi tó fà náà ni pé ìmọ̀tara ẹni nìkan. ìmọ̀tara ẹni nìkan. ń kálukú wọn kò sẹ́ni tó sọ pé eh, orílẹ̀-èdè wa hmm. ẹ̀tọ́ orílẹ̀-èdè wa ló gbọ́dọ̀ jẹ wá lógún gbọ́n lákòókò yìí ọ̀pọ̀lọpọ̀ ló ń pé àpò ara wọn ló jẹ wọn lógún kì í ṣe pé bóyá orílẹ̀-èdè kan hmm. torí pé táyọ̀ orílẹ̀-èdè bá jẹ wọn lógún ẹbí wọn náà jẹ mẹ́ kì í ṣe pé bóyá torí pé àwọn táwọn ìnà ṣe páwọn ẹbí wọn míì gan wà tán jẹ́ pé àwọn gan orí ń ta wọn. wọ́n ráhùn orí ń ta wọn tó tọ́ ni orí ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó jẹ́ bíi àwọn ẹni tá à ń sọ yàtọ̀ sẹ́ni tó jẹ́ ìyàwó àbí ó jẹ́ ọmọ àbí àwọn awakọ̀ wọn àbáwọn tó bá wọn ṣiṣẹ́ nulẹ̀ orí ń ta ọ̀pọ̀lọpọ̀ ẹbí míì náà tó jẹ́ pé àwọn náà ń kígbe ń kérora ẹ tábà ní ká gbé sórí òṣùwọ̀n nǹkan là ń fi polongo ìbò ọ̀rọ̀ ààbò ẹ̀ṣúwó náà àti ọ̀rọ̀ ìwà ìjẹbánu àmọ́ ibi tán bá dé ṣùgbọ́n Yàyà Bello ní láàrin oṣù ọdún mẹ́fà àwọn àwọn ṣe dáadáa ju PDP torí àwọn lé wọlé ní àkókò náà ẹ̀yin ará ilé bá pé bẹ́ẹ̀ ló ṣe rí àǹfààní wà fún yín láti dá sí i pé tòótọ́ nǹkan tí wọ́n sọ bẹ́ẹ̀ ló ṣe rí ìyẹn la máa fi lọ sí ti tó ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n jáwèé pé lọ lọ dúró sílé náà fúngbà díẹ̀ suspension náà pé wọ́n ní pé káwọn wọn ní kan kúrò níbẹ̀ àwọn alága ìbílẹ̀ mẹ́ta ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní pé kán lọ dúró lé náà káwọn fi ṣèwádìí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ẹni tó gbé ìgbésẹ̀ tó mú ọ̀rọ̀ yìí bá ilé létí ìyẹn ni ọ̀nàrẹ́bù Bísí Yusuf tí wọ́n jẹ́ alága ìgbìmọ̀ fún ọ̀rọ̀ ìdókòwò àti ilé-iṣẹ́ àwọn wo wá ni àwọn alága tí wọ́n sọ yìí ìyẹn ni ṣé honourable la máa pọ̀ àwọn chairman ni àbí excellence náà pẹ̀ wọn náà honourable la máa pọ̀ honourable honourable la wọn. ẹni honourable Ògìdán Ọláìtàn láti ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè LCDA ti Suleiman Jelil ìyẹn ní Alimosho local government area àti tajudeen ajide ti Sùúrùlérè local government area ìbéèrè tèmi tí mo fẹ́ kà pẹ̀kẹ́lù òun ni pé ṣé ilé ìgbìmọ̀ asòfin ó lẹ́tọ̀ọ́ láti sọ pé chairman local government lọ jókòó sílé fúngbà díẹ̀. bó ti jẹ́ pé ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ àbí mm. ti àpapọ̀ mm. jẹ́ pé abala táwọn wà abala pé káwọn ṣòfin. kan ṣòfin ni kan ṣòfin ni wọ́n lẹ́ àwọn ti chairman náà wọ́n láwọn tá à ń pè ní councillors. councillors. councillors yẹn àwọn jẹ́ pé nǹkan ṣé táwọn aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin ṣe iṣẹ́ tiwọn náà ni láti jẹ́ pé wọ́n jókòó papọ̀ láti jẹ́ pé eh, eh, tó bá jẹ́ alága wọn tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó láti gbọ́n yọ. ṣùgbọ́n tí ilé ìgbìmọ̀ aṣòfin tó wá jẹ́ ti ìpínlẹ̀ tó wá pàwọn ló wá gbé kí ni iṣẹ́ àwọn tó jẹ́ councillors ní àwọn agbègbè yìí. Eh, wọ́n tàbí sọ pé autonomy náà lè lè kí eh, local government kí state dá dúró kí executive dá dúró mm. àwọn ẹ̀ka kọ̀ọ̀kan ẹ̀ka aṣòfin ti eh, chairman o councillor legislator ilégbèmọ̀ aṣòfin ìbílẹ̀ àti ti àdájọ́ magistrate wọn kí wọ́n máa mójútó ààyè yẹn kí ti state náà governor executive àti ilégbèmọ̀ aṣòfin àti ti ẹ̀ka ìdájọ́ kọ́nà mugute state àti federal nígbà tó wá di pé wọ́n wá yí lórí tòde torí pé nígbà ṣé ó ṣeé ṣe fún ilé ìgbìmọ̀ asòfin àgbà àgbà kó wá dá sí ti ilé ìgbìmọ̀ kó wá sákì gómìnà pínlẹ̀ pé gómìnà pínlẹ̀ lọ́fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ tanáwò díẹ̀ ó yá kúrò ń bẹ̀. ó jẹ́ ní tí ó jẹ́ pé kò ṣeé ṣe. ṣé ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà òun náà nìyà ni pé democracy lórílẹ̀‐èdè nàìjíríà ó yàtọ̀ sí gbogbo ìta àti ń gbọ́. láwọn olóyè <laughs> tó nǹkan tẹ́mi mọ̀ nígbà táwọn ní eh, government of the people for the people <laughs> by the people for the people àbí ṣùgbọ́n sì bóyá by the people and for the people ni or hmm. government of the of the elite àbí àkótí ẹ̀ wáyé mi. ibi ó yẹ kan tún kọ gan báyìí. kan tún kọ government of the elite. Eh, eh, lọ́wọ́ tá a wà báyìí lórílẹ̀‐èdè nàìjíríà. wọ́n ṣe ní orí nǹkan tí ó yẹ ni pé tá a bá yẹ pé ààrẹ sọ àwọn òkè ṣàmòfin oníròyìn ni wá bó bá yẹ pa àti ẹ̀rí akànfò tó nígbà tí mo ń bọ̀ nu mọ́tò inú mọ́tò tí mo wọlé nígbà tí mo bọ̀ mi iṣẹ́ mo nífẹ̀ẹ́ láti máa wọ mọ́tò èrò mo nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí torí ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn tá a máa gbéyàwó lórí ètò yàtọ̀ sí tó ti wà nínú ìròyìn inú mọ́tò lèèyàn ti máa gbọ́ èmi tẹ́ bá gbọ́ ìtara táwọn èèyàn fi ń sọ̀rọ̀ nínú mọ́tò pé irú àṣẹ wo ni wọ́n ní torí nígbà tí àwọn ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n jíròrò lórí bọ́n ṣe fẹ́ ní kànra àbí kan lọ jáwé kan lọ jókòó sílé fúngbà díẹ̀ kan lọ rọ́kúnlé fúngbà díẹ̀ wọ́n sọ abala òfin kankan tó fìdí ẹ̀ múlẹ̀ kò sí ọ̀n sọ wọ́n sọ rárá bóyá báwo ṣe mọ̀ làwọn náà mọ̀ gbọ́n aṣòfin ni wọ́n kó tó gbé ìgbésẹ̀ yìí lára nǹkan tí wọ́n sọ wọ́n ní pé wọ́n ṣègbéraga sáwọn tí wọ́n tán eh, eh. ń ṣe òṣèlú lé lórí wọ́n náà ṣègbéraga sí wọn eh, yàtọ̀ sí yẹn nígbà tí ránanrẹ́bù Mubashiru Obasa tó máa sọ wọ́n ní pé àwọn ò ní fààyè gbà kí monster àwọn ẹlẹ́rù jẹ àwọn kí la máa pe monster lédè Yorùbá báyìí àwọn àjọ̀nú èèyàn ẹrù jẹjẹ tọ́wọ́ adé máa dún kòkò máa ràlú pé kó máa ṣe adarí. Mm ní ìjọba ìbílẹ̀ nítorí túmọ̀ sí pé nítorí túmọ̀ sí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán ní kan lọ dúró sílé tá a bá máa tanná wò díẹ̀ dáadáa nínú gbogbo fifty seven local government tó wà lẹ́kọ̀ọ́ wọn ní kí mẹ́ta lọ dúró sílé nǹkan táwọn mẹ́ta yìí ṣe tí ò tẹ̀yìn lọ́rùn ṣáwọn yòókù ṣé aráàlú ló wọ́n ní petition ni aláwọn aráàlú ló kọ̀wé ránṣẹ́ pé petition ni ṣùgbọ́n ṣé àwọn ìjọba ìbílẹ̀ yòókù àwọn náà máa ṣerú ẹ̀ tí wọ́n bá ń ṣerú ẹ̀ ṣé gbogbo wọn náà gbé irú ìdájọ́ bẹ́ẹ̀ lè lórí ìdájọ́ bẹ́ẹ̀ àti pàápàá àǹfààní wo òfin wo ẹ̀tọ́ wo lẹ̀ ní mo gbìyànjú láti pe àwọn kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n mọ̀ nípa kínní pé ká jọ sọ̀rọ̀ ṣùgbọ́n àkókò jù bẹ́ẹ̀ bá wa dọ̀rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ni ó yẹ kí wọ́n ní à ipò ti súnmọ́ jù pọ́n máa wáyè láti wá tan ìmọ́lẹ̀ sí i àtẹ̀ní ká ṣùgbọ́n wọ́n ní pé ah ibi tó máa wà àkókò tá a máa ṣe yẹn pé àwọn máa awọ́ àwọn há a máa gbìyànjú láti wọ́ ẹ̀ tó máa bá wa tàn mọ́lẹ̀ sí ju bí a ṣe rí lọ ilé ìgbìmọ̀ aṣòfin díẹ̀díẹ̀ hmm, wọ́n ní dẹ́ẹ̀dẹ́ mẹ̀ra ọ́ nítorí pé mi ìmọ̀ tó lè jáwé lọ́gbélé fáwọn ilé ìgbìmọ̀ aṣòfin àmọ́ tó lè jáwé àmọ́ báyìí àfi tí gómìnà bá ní ó yá mi gba ti spíkà kó kúrò ńbẹ̀ kó wá kó wá tanná sí. Si, àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin kan lè mú èmi rò pé ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ìbílẹ̀ àkánsẹ́lọ̀ ló yẹ kán ní chairman ẹ kúrò ẹ ṣètò. tọ́mátì ẹ̀pọ́n lọ fi irú ẹ̀sùn báyìí kan mú lọ sílé ìgbìmọ̀ aṣòfin mm-hmm. irú àwọn tó jẹ́ ká wọ́n pè wọ́n pé irú ẹ̀sùn báyìí náà fi kan ẹni báyìí ẹ lọ ṣèwádìí nínú ìṣèdájọ́ tó wá tó sápá gbà kò wá sí kó kò tiẹ̀ gbàgbà làwọn ò ṣe níka torí àwọn wọn náà lágbára láti jẹ ẹ tó jẹ chairman gẹ́gẹ́ bí òfin ah, ó dà pé à ní local government à local government ìjọba ìbílẹ̀ à ní lórílẹ̀‐èdè nàìjíríà bóyá a dẹ̀ ní wọn farahàn àárí wọn àríṣẹ́ tí wọ́n ń ṣe pẹ̀tù wáyé pé báyìí ní kákúfẹ́ ẹ̀kọ́ bóyá fún gbìyànjú pé a máa gbogbo àwọn gọ́ọ̀mẹ̀ntì. ìyá ọ̀tá ti àwọn kánsílọ̀ yìí gan mm. ibo náà wà ibo náà wà chairman tẹ̀ látẹ̀ tó máa ń gbúrò máa ń gbúrò chairman máa ń gbúrò kánsílọ̀ àgbà àwọn nǹkan tí wọ́n ń ṣe bóyá ọ̀rọ̀ táwọn bóyá yẹn ni a máa fojú sí báyìí pàápàá jùlọ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kí a tún lọ sí ti ìpínlẹ̀ Ọ̀ṣun ohun tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ká lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba nítorí pé gómìnà wa Adégbóyèga Oyètọ́lá wọ́n gba wọ́n fi àmì ẹ̀yẹ wọ́n fi dá wọn lọ́lá àwọn náà ń gbá àmì ẹ̀yẹ bọ̀ wá báyìí bàbá hmm. ẹ ti gba méjì àbí mẹ́ta báyìí àbí ọgbà kan ní bóyá april àwọn champion tó ń champion newspaper ilé ìwé hmm. ìròyìn ti champion òun ló fún wọn náà náà pègede jù nínú hmm. ìwádìí wọn nínú hmm. gómìnà best governor of the year and best man of the year two in one award méjì òun ni wọ́n gbà ẹ bàbá wa Gbóyèga Oyètọ́lá Kaftan TV Yorùbá ká ṣàlàyé àwa náà fẹ́mi ẹ̀yẹ dá yín lọ́lá nítorí wọ́n ní pé ìdí ètò ọrọ̀ ajé ètò ọrọ̀ ajé bẹ́ẹ̀ pàtàkì rẹ̀ pàtàkì ẹ̀ ètò ọrọ̀ ajé onadi ẹ bó tẹ̀ jẹ́ pé ọmọ Ọ̀ṣun náà ni àwa ọmọ Ọ̀ṣun ọmọ Ọ̀ṣun gidi tí n bá júwe ilé mi fún yín hmm. bó tẹ̀ jẹ́ pé wọ́n lè má da mi mọ̀ ṣùgbọ́n tẹ́ bá dárúkọ mi bẹ́ẹ̀ wọ́n máa mọ̀ mi tẹ́ bá dárúkọ ìlú mi hmm. agbègbè <laughs> mi fún yín ìyẹn ní ìlú Ìgbàyè ní ọ̀dọ̀ àti local government ọbẹ̀ ni mo ti wá ọmọ ẹ̀ṣọ́ Ògùn ọmọlẹ́lẹ́wọ̀n ẹ̀ṣọ́ Ògùn hmm. bẹ́ẹ̀ ni ẹ tẹ̀bá débẹ̀ ẹ bá béèrè ṣùgbọ́n gbà tí mo béèrè lọ́wọ́ àwọn èèyàn wa pé ẹ báwo ni kinní ṣe ń lọ wọ́n ní ẹ ẹ̀rọ tajẹ́ tán sọ náà ẹ bá sọ bẹ́ẹ̀ ọ̀hún fi bẹ́ẹ̀ fi kì í ṣe nígbà yẹn mo ti béèrè o lọ́wọ́ àwọn oníròyìn nípínlẹ̀ Ọ̀ṣun torí inú oṣù kẹta kọ́ ni pé oṣù kẹta ọdún ọdún yìí a lọ ṣe congress Yorùbá Broadcasters Association gbogbo akórajọpọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ní iléṣà ní ìlú iléṣà ibẹ̀ láti lọ ṣe ìpàdé lọ́dún yìí ṣùgbọ́n èyí tí mo rí ńgbà tá a ń lọ nípa ojú pópó rárá nǹkan tán dẹ̀ sọ náà náà nípa infrastructure bóyá ọ̀rọ̀ ajé tán wá ló gbé sókè ní ọ̀sà èèyàn kan tiẹ̀ sọ ó ní bíríìjì oríṣiríṣi ni wọ́n ṣe sí ìpínlẹ̀ ọ̀ṣun èmi ò rí bíríìjì yàtọ̀ sí tiẹ̀ tó lọ sí gbọ̀ngàn tí mo máa fi ń dá àdúgbò mi mọ̀ tí máa fẹ́ wọ ìpínlẹ̀ tí wọ́n fẹ́ wo Òṣogbo mhm, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn kan tiẹ̀ wọ́n ní ká dúpẹ́ ẹni tó rí ni tó mọ́jú tó mọ́jú èèyàn ló ti èèyàn ní owó bíi tí èèyàn tiẹ̀ wà pé ta ló rí. Mhm. ṣùgbọ́n ní kókó tẹ̀ dìímú yìí àwa náà fẹ́ ṣe ìtọpinpin àwọn nǹkan kan ní agbègbè tó yẹ kúmọ̀ tó ń wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun champion newspaper tẹ́ bá wò ó kì í ṣe Yorùbá ló ní champion newspaper champion newspaper àwọn kọ́nà ní àwọn bírọ́dà wa láti ìlà oòrùn ni wọ́n ní ilé olùjẹ olú iléeṣẹ́ wọn kò sí nípínlẹ̀ ọ̀ṣun nítorí túmọ̀ sí pé àwọn alamí ń wọ̀ pínlẹ̀ ọ̀ṣun wọ́n rí hmm. nǹkan tí ó ń ṣẹlẹ̀ bó jẹ́ pọ̀ nǹkan tí ẹ̀ sọ pé ẹ̀ ṣe dáadáa gẹ́gẹ́ bí wọn tẹ̀mí pé. ẹ tó jẹ́ chief editor wọn gan kì í ṣe yorùbá. kì í ṣe yorùbá managing director wọn kì í ṣe yorùbá nítorí tí wọ́n sì pé bó ti jẹ́ pé wọn tẹ̀mí pé lápẹ́ mo gbọ́ nǹkan báyìí báyìí pé kí ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé pé mi lé Kaftan TV a máa gbé ìròyìn wá sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí bá a ṣe máa ń ṣe nìyẹn nítorí pé a fẹ́ kí a sọ ìròyìn tó máa tẹ ilé lọ́rùn tó máa di eléyìí nínú àgbésẹ̀gbẹ̀ ara wọn ni ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ní ẹ̀ẹ́tọ́ sí àdúpẹ́ pé ẹ̀tọ́ sí àwọn kan lẹ́ẹ̀tọ́ sí lẹ́ẹ̀kan sí congratulations to you sir. akínyìn kú oríire. more grace <laughs> to your elbow thank you àdúpẹ́ púpọ̀ ìyẹn láwọn fi lọ sí ti abala ti ọ̀rọ̀ àwọn ọmọléèwé afaka tí wọ́n jí gbé látinú. No ṣé pìrìkọ́nà kó wọn ni march ni march ti march ọjọ́ kọkànlá láti ọjọ́ kọkànlá wọ́n béèrè fún àwọn bọ́sẹ̀ pọ́n ti láti march may la wà yìí bọ́sẹ̀ pé àwọn èèyàn wọn wọ́n béèrè wọn pé kinní kan àmọ́ ìgbésẹ̀ ibi tí wọ́n bá dé ní tó túmọ̀ tó fà á tí wọ́n fi lọ fẹ̀hónú nílé ìgbìmọ̀ asòfin pẹ̀lú ìgbésẹ̀ táwọn ènìyàn yìí gbé ṣó yẹ kó dìgbà tí àwọn èèyàn bá ń fi ẹ̀hónú hàn lórí pé wọ́n jínigbé wọ́n jínigbé kó tó di pé ìjọba máa gbé gbèsè. nǹkan táwọn yìí gan tó ti fi ṣe ìwọ́de yìí ni pé wọ́n dà pé ìjọba ò tiẹ̀ ká kún bí kéèyàn mm. bá ná ní nǹkan pé nǹkan tó jẹ́ tán ṣe ìwọ́de tán ṣe nìyẹn pé láti oṣù kẹta tán ti gbé àwọn ọmọ gbogbo iye ọmọ yẹn tán gbé náà oh, thirty nine ni mẹ́wàá ni ó jẹ́ pé wọ́n ti fi sílẹ̀ wọ́n fi nípele alákọ̀ọ́kọ́ kọ́kọ́ márùn sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn kó márùn sílẹ̀ ó wá kú twenty nine báyìí tó wà ní àràmọ́ àwọn òbí àwọn ọmọ yìí náà ṣe pé àwọn ọmọ táwọn tó rán ọmọ ẹ̀ nílé ìwé tó wá di pé kò rọ ọmọ sì ni ọmọ ẹni kó sàn ju ọmọ ẹni sàn kọ́ lọ́wọ́ jẹ́ kọ́ ọmọ wa kú gbọ́n àdúrà tá a máa gbà náà ni nígbà tó ti wá pé fifty five days tọ́mọ ti wà láhàámọ́ tí wọ́n rí wọn wọn làwọn àwọn tó jẹ́ student yìí ní ilé ìwé yìí náà hmm. àwọn náà wọ́n kọ́ àwọn òbí àwọn tí wọ́n wà ní àràmọ́ yìí lọ́wọ́ hmm. láti lọ ṣe kíni láti lọ ṣe ìfẹ̀lòwò náà fún wọn pé hmm. wọn ìjọba ò tiẹ̀ já kúnra wọ́n wò pé ìgbà pé kò kàn mí pé ìgbà pé àwọn pé wọ́n ayọ́pọ̀ mọ́ tiwọn náà ni ṣé bí wọ́n ṣe máa wò nìyẹn. kọ́lọ́ ìṣàánú wa olórílẹ̀‐èdè nàìjíríà á gẹ́gẹ́ bí nǹkan tí a sọ ni pé láti ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún twenty twenty one ni wọ́n ti kó àwọn ọmọ iléèwé Federal College of Forestry mechanization afaka Igabi local government area ní ìlú Kaduna ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti kó àwọn ọmọ yìí nígbà tó di eh, ọ̀sẹ̀ yìí ni àwọn òbí àwọn ọmọdé yìí àti àwọn iléèwé akin nínú wọn ìyẹn student union government wọ́n tẹ̀lé àwọn òbí lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ láti lọ ṣe kí ni ìwọ́de àti ẹ̀hónú hàn èyí tó ń pè ní free Afaka twenty nine free akfaka twenty nine lára àwọn oníròyìn tó lẹ́nu lọ́rọ̀ tó lámìlaka lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n darapọ̀ mọ́ wọn ìyẹn sahara reporter wọ́n darapọ̀ mọ́ wọn ìyẹn bàbá wa ọ̀dà wa ẹ̀gbọ́n wa Sowore ẹ kún wọn pé àjìjàgbara activist káwọn náà ṣíwájú wọn ṣíwájú bẹ́ẹ̀ ni eléyìí la máa fi lọ sí ilé sí ìdádúró ráńpẹ́ tá a bá padà dé ká ṣàlàyé ó sì ń tẹ̀síwájú. Si ẹ máa bá wa bọ̀. a fún wọn a fún wọn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 ó ní agúnmu owó ojú òpó tẹ́ máa tẹ̀ tọ̀dí ọ̀dọ̀ wa lórí ìpolówó ọjà yín ni o oh nine o oh seven nine four one nine two seven two ẹ kàn sí wa wàràwàrà báyìí ni ọjà yín máa tà torí pé ọlọ́mọ ẹ̀ta báyìí ló máa kọ́kọ́ tà lọ́jà kọmẹranko mìíràn kó tó tà ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ohun tá a fẹ́ gbẹ́ tá fẹ́ sọ̀rọ̀ lé lórí ó ní ti ìwẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi ní ọjọ́ Monday a sọ nípẹ̀ ìyẹn ti kọmíṣánná àti alága ìbílẹ̀ nìkan níbẹ̀ nígbà tí wọ́n rìnrìn àjò padà sí ìpínlẹ̀ Kogi láti Kwara níbi tí wọ́n ti ṣàgbákò àwọn ọ̀daràn yìí níbo tí ọ̀rọ̀ dé dúró ń sìn. ó tẹ ńgbà tí wọ́n ní ajínigbé mm. wọ́n ń béèrè fowó mm. nígbà tó ti ṣekú pé èèyàn kan mm. adúlówó one hundred million pẹ́kọ́ láti wá fi gba ìjọba àbílẹ̀ alága ìjọba àbílẹ̀ sílẹ̀ ká tó lè di pé wọ́n á yọ̀ǹda rẹ̀ mm. ó jẹ́ pé ọ̀rọ̀ yìí ìjọba wọn gbọ́dọ̀ mójútó mm. torí ó ń tàbùkù tàbá ń gbọ́dọ̀ lọ́pọ̀lọpọ̀ mm. nígbà tí irú owó kò tán bá sì san fún wọn náà à ní gbọ́pọ̀ san àwọn nígbà kan san. wọn ò ní sọ eh, eh, jẹ ẹni tó jẹ ọgá ọlọ́pàá lé ohun ò bóyá san bóyá wọn san ẹni tó bá jẹ ọgá ọlọ́pàá ti eh, àpapọ̀ ní àbí ti ìpínlẹ̀ tó jẹ kọmíṣánná àwọn máa pé àwọn ò bóyá san pé àwọn ṣàǹpẹ wọn ti fi ilẹ̀ hmm. àwọn rò pé ṣé bá ṣèṣe máa bá a lọ náà ní lórílẹ̀ nàìjíríà. ẹ ńgbà tán tẹ̀lé kàn sí wọn ọ ní gbà ṣẹjọ sátidé kọ́ ni ti náà jí wọn gbé àbíjọ tán sọ nǹkan kan ńgbà tán máa kàn sí wọn bíi àná alága fún àwọn local government ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Kogi làwọn ajínigbé náà kàn sí àwọn ẹbí wa ní pé ńgbà tán dẹ́kun sáwọn ẹbí àwọn ẹbí ní kí alága àwọn ìjọba ìbílẹ̀ kó máa bá wọn ṣèdúnàdúrà lọ wípé kán yọ̀ǹda wọn nínú ìṣẹ̀lẹ̀ láabi ńgbà tí wọ́n pa kọmíṣánná kọmíṣánná tó jólóògbé nínú ìṣẹ̀lẹ̀ láabi yẹn Solomon Akéwéjẹ Akéwéjẹ ńgbà ọmọ ọdún mẹ́rin wà nínú gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ àti ohun tá a kà wọ́n ní ọmọ ọdún mẹ́rin wà nínú mọ́tò tí wọ́n ti kọlu àwọn ẹni yìí wọ́n yìnbọn pa kọmíṣánná wọn níṣojú ọmọ kékeré bíi ọmọ ọdún mẹ́rin gẹ́gẹ́ bíi taríkà lẹ́yìn ìgbà náà ni wọ́n jí alága ìbílẹ̀ gbé dírẹ́fà ó fẹsẹ̀ fẹ ìgbọ́n kí náà ṣe ń pè náà éèdì àbí ẹ tó ń ṣọ́ wọn. ẹ tó jẹ aṣọ aláàbò. bóyá kò mi rò bóyá wọṣọ mi rò pé wọṣọ kínní ìyẹn ń fara pa yànnàyànnà ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn ò bá lọ ṣùgbọ́n ẹni tí bàbá wa tó bá lọ yìí Solomon Akéwìjẹ agbára ọlọ́run lọ́wọ́ àtẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rẹ̀ irú ìṣẹ̀lẹ̀ láàbì lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ mọ́ ní agbègbè náà gbẹ̀bí náà abayín kẹ́dùn nítorí pé kì í ṣe nǹkan tó rọrùn kí ẹni tó jẹ́ breadwinner kó déédéé fò ṣánlẹ̀ kó kú kí wá ṣe pé bóyá ohun tí wọ́n rò ṣé ti wà lọ́nà àní pẹ́dẹ́ ṣé ti wákàtí mẹ́ta ẹ máa retí wa ohun tẹ̀kàn máa gbọ́ lẹ́yìn ìgbà yẹn ni pé ẹnì ìjọ náà ó jáde láyé ó jẹ́ nǹkan tí ó máa kó ìpayà bá ènìyàn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ẹbí bó tẹ̀ jẹ́ pé kì í ṣe nǹkan tí ó rọrùn àjẹkẹ́ ẹbí dàrú tó ẹgbẹ́ mi kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ nú ẹbí mi wọ́n pé lágbájá ló ṣe pa lágbájá ìpínlẹ̀ náà àrí kan máa jùgò kan máa ju ọ̀bẹ pé ẹgbẹ́ òṣèlú kan òun ló fà á ṣùgbọ́n bó ṣe wù kó rí àfẹ́ ìdájọ́ ní kíákíá kí àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí kí wọ́n fojú báná balẹ̀ ẹjọ́ lẹ́yìn náà máa fi lọ sí ti ọ̀rọ̀ tí bàbá wa sheik sheik abubakar gumi tó sọ gumi tí wọ́n sọ gumi ní pé ó ṣàlàyé àlàyé kí ló ṣe lórí ah, ọ̀rọ̀ owó tí àwọn gbé ní. táwọn àgbẹ̀ ọ tiẹ̀ ọ tiẹ̀ sọ ní àwọn owó tí wọ́n ń gbà yìí hmm. wọ́n ní pé nǹkan tí wọ́n fi ń ṣe náà ni pé wọ́n fi ra nǹkan jagun láwọn eh, ogun láti wọ́n láwọn owó yìí náà tó ń san fáwọn tó ń ṣe alámí fún wọn àwọn tó yẹ pé wọ́n ń ṣe bí ẹbí alámí pé. ìbí ah, lágbájá fẹ́ gbà bí o ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ eh, owó wà nínú àpò gan kínní kan. àwọn àrò owó ìná san fún wọn wọ́n á ní pé nǹkan tí wọ́n tán jẹ́ pé àfojúsùn wọn táwọn èèyàn wò pé wọ́n fojúsùn rẹ̀ pé bóyá bíi ẹlẹ́yàmẹ̀yà pé àwọn èèyàn pé ẹlẹ́yàmẹ̀yà mm. àbí mímọ̀ ti ogun ogun ète ogun lábáwá mm. wò dábàá pé ọ̀nà méjì yìí ẹlẹ́yàmẹ̀yà ète ogun mm. àwọn wo ni wọ́n wà ń díẹ̀ ìtẹ́yẹ ìròyìn kan bá ṣáà ń jà fún kankan àwọn kan ni ó wà àwọn kan ló wà lẹ́yìn ẹgbẹ́ kí náà wọ́n ń jà fún àmọ́. àmọ́ ìgbọ́n kan méjì tán náà ń jà fún yìí kò sí orílẹ̀-èdè àgbáyé tó fojú rẹ̀ worú ìgbésẹ̀ yìí torí ẹlẹ́yàmẹ̀yà nǹkan tó tiẹ̀ jẹ́ pé kódà gan ní orílẹ̀-èdè UK níbi tó jẹ́ pé wọ́n ti jẹ́ pé láyé ìgbà tí wọ́n ṣe ìkónilẹ́rú ó ní èrè tí wọ́n fi ṣe àmì ìkónilẹ́rú lọ́dún yìí ni wọ́n nìkan lọ wó èrè yẹn láti jẹ́ pé wọ́n rò pé tẹ́rẹ̀ yìí bá ṣe ń wúra bẹ̀ táwọn èèyàn ń wò ọmọ aláwọ̀ dúdú mọ̀ pé ah, wọ́n tàbùkù àwọn náà hmm. wọ́n láti jẹ́ pé kí ni kán lọ wó èrè yẹn ara àwọn kan táwọn tábà wo àwọn agbábọ̀ àti sọ́ngbà àwọn agbábọ̀ náà ẹlẹ́yàmẹ̀yà wọn ti jẹ́ pé kọ́ jẹ́ pé kó kó má máa wáyé pé kó máa pé kó máa kásá kó máa kó máa dínkù àìtọ́ bá ti gbámú onígbàwí tó máa ń ṣe fún wa pé ah, black monkey mm-hmm. níbo ló ti rí black àwọn. ṣé monkey pupa wà kò sí. <laughs> ẹlẹ́dẹ̀ funfun ti ẹ̀ wà ẹlẹ́dẹ̀ dúdú wà ẹlẹ́dẹ̀ funfun wà monkey làwọn bóyá dúdú àti funfun ni. <laughs> ṣe rí ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rín ọ̀rọ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà bàbá wa bàbá Gumi yìí tó ń sọ ibi táwọn ti wá rí ọ̀rọ̀ tí wọ́n sọ lára nǹkan tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n yẹn ń sọ̀rọ̀ ẹni pé wọ́n ní àwọn kan ni wọ́n ń ṣe agbátẹrù àti alátìlẹ́yìn fún àwọn tí wọ́n ń jẹ́yàn gbé tí wọ́n ń hùwà burúkú ìdílé lè tán fi jáde pé ẹ̀ àwọn gan ti omi wọn ti lómi inú rẹpẹtẹ gbogbo owó tó ń gbà lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe ilé ti kún ipe ah, wọ́n kàn fi ra nǹkan ìjà ogun wọ́n tó fi ń sanwó fáwọn tó ń ṣe àlàmì fún wọn ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ bàbá wa Gumi gan ṣáìrò páwọn gan ò lẹ́jọ́ tó fẹ́ jẹ́ báyìí torí kò yé mi o. ibo náà wà ibo náà wà apàbò náà wà. sápà àwọn yìí náà dúró sílẹ̀. ní ìtọ́jú mọ̀ sí pé ọ̀gán ní fóònù nọ́mbà gbogbo wọn lọ́wọ́ ṣé ìkìlẹ̀ pèrè ayé aṣíwájú ẹ̀sìn tó mọ̀ nípa ẹ̀sìn tó kà nípa quran tó mọ tinú tẹ̀dọ̀ ti fún ẹ̀ bàbá ẹ àgbàlagbà ni yín ọmọ yín bẹ́ẹ̀ bá ti jẹ́ great grandfather ọmọ kù díẹ̀ ni bóyá ẹ̀ ti ní ìpele ọmọ mẹ́rin báyìí tẹ́ẹ̀ bá ti ní ẹ̀bẹ̀ máa kù díẹ̀ ni ṣé nǹkan ìdùnnú ni fún yín pé nǹkan tó ń ṣẹlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ láàbì ohun tí wọ́n fẹ́ gan-an àmọ́ tá a bá ní ká sọ yẹn ká a ní ká sọ yẹn díẹ̀ ní ká mẹ́nu dúró ká wá lọ sí ti ọ̀rọ̀ tí ètò ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkó láàárín àwọn entertainment entertainers àbí ah, bẹ́ẹ̀ ni àwọn amúlùdùn àwọn ìmúlùdùn amúlùdùn lórí ọ̀rọ̀ kínní ti Ọlárẹ̀wájú James tá a pọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ìjọba ìpínlẹ̀ ọlọ́pàá pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó. Mm ọlọ́pàá kọ̀wé sí àwọn ilé ẹ̀ka ìdájọ́ eh, ètò ìdájọ́ pé kán báwọn ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà nígbà lẹ́yìn tí wọ́n mú tọwọ́ ṣìnkún òfin ba bàbá yìí wọ́n ní kán báwọn gbé yẹ̀wò nígbà tí wọ́n máa jáde april thirty ni ọ̀rọ̀ jáde ṣe ti aráyé pé bàbá yìí wà láàbì nígbà tó ti wá ṣẹlẹ̀ nígbà tó di april eh, may four ilé ẹ̀ka ìdájọ́ ní ìpínlẹ̀ èkó láti ọ̀wé tí attorney general àbí cj chief justice Mọ́yọ̀sọ́rẹ́ Onígbànjo tó fi ṣọwọ́ sí àjọ ọlọ́pàá ó ní pé ẹ̀sùn márùn-ún òun náà fi kan ni kan fi kan ẹni tó jẹ tó jẹ pé kó ṣe burú owó wa bàbá àjẹsà tó jẹ tó ti ṣe bàbá àjẹsà láti section one thirty five mm-hmm. one thirty seven mm-hmm. two sixty one two six two àti two six three àwọn ẹ̀sùn tí wọ́n fi abala tí wọ́n fi kàn wọ́n nìyẹn ní abala ti one three five wọ́n ní pé ó ṣe ọmọ kéékèèké báṣubàṣu kò ṣe dáadáa ẹlẹ́sùn méje ó ní pé ẹ̀wọ̀n ọdún méje nìyẹn lọ fún ti abala ti one three seven wọ́n ní eh, ẹ̀wọ̀n gbére abala two six one ẹ̀wọ̀n gbére ní ti ìpínlẹ̀ èkó ni o abẹ́ òfin ìpínlẹ̀ èkó twenty fifteen ni wọ́n ti wọlé jáde àwọn ni pé abala ti. two six two. two six two. fourteen years. fourteen years. Yes then eh, ti two six three ìyẹn ọdún mẹ́ta ò nìyẹn tá a bá rú ẹ̀ pọ̀ ó ṣeé ṣe kán má lò kán má lọ sẹ́wọ̀n gbére nítorí bàbá yìí ó ní pẹ́ńtẹ́rẹ́jọba mẹ́jọ ẹ̀ lẹ́bi kò ń pẹ́ lórí ìkúnlẹ̀ eh, ó ṣeé ṣe kí wọ́n fi ojú àánú wo bàbá yìí nítorí náà gbogbo àwọn tó ń hàì sọ̀rọ̀ lóríṣiríṣi pé wọ́n tú sílẹ̀ wọn ò ní fẹ́ gbẹ́jọ́ kínní kankankan kò rí bẹ́ẹ̀ o ní báyìí báyìí bàbá Ìjẹ̀ṣà wọn ló máa fojú ba ilé ẹjọ́ láti jẹ́jọ́ lórí àwọn ẹ̀sùn márààrún tí wọ́n fi kan bàbá yìí Mọ́yọ̀sọ́rẹ́ tí wọ́n fi ń dá wa lójú yẹn adájọ́ amòfin wa wọ́n fi dá wa lójú pé gbogbo àwọn ará ìpínlẹ̀ Èkó ẹ fi ọkàn balẹ̀ wípé gbogbo ìwà ìrẹ́jẹ ìtànnijẹ àìsòótọ́ tó bá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ìdájọ́ òdodo ló máa wáyé torí òfin tó tì lẹ́yìn ó wà ní dìgbí táwọn ò sì yẹsẹ̀ nípa ká mójútó àwọn òfin yìí. èyí tí ti abala yìí nílẹ̀ hmm. òun ni tìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá a bá àwọn ẹbí kẹ́dùn gidigidi èèyàn ẹbí Kingsley àti Àjọkẹ́ ní eh, ìpínlẹ̀ Delta lọ́nà ìbẹ̀rẹ̀ eh, ìṣẹ̀lẹ̀ lábí ti ṣẹlẹ̀ eh, arábìnrin wọn ṣe ní December ìgbéyàwó ò tíì ju oṣù mẹ́rin lọ awakọ̀ oníwàkuwà kan ló gba ọkọ àti ìyàwó ìgbéyàwó oṣù mẹ́rin àwọn méjèèjì jáde láyé ọkọ àti ìyàwó jáde láyé arábìnrin wà nínú oyún pẹ̀lú ìròyìn tá a kà àwọn sọ fún wa bóyá ọmọ wà láyé ṣùgbọ́n sọ pé àwọn méjèèjì wọ́n jáde láyé tọ́lọ́ ni pé gẹ́gẹ́ bí wọ́n ta kà ọ̀sẹ̀ yìí oṣù may ló yẹ kí arábìnrin kó bí ọmọ ṣùgbọ́n gbà wọ́n tó ti gba ọkọ àti ìyàwó àwọn méjèèjì lọ jáde láyé awakọ̀ ó dá lójú pé ọkàn ẹ̀ ò lè balẹ̀ torí ẹ̀jẹ̀ ni àmọ́ bóyá ọmọ mẹ́rin ló wà nínú arábìnrin àbí mẹ́ta ògo ọlá ló dá légbodò ó gbá wọn nítorí ìwàkuwà eré àsápajúdé òun ni wọ́n pè ó dá ẹ̀mí àwọn ará bíi légbodò àti ìyá àti bàbá àti ọmọ tó wà nínú ẹ tó bá jẹ́ pé ẹ̀mí mìíràn kò gbé nínú ẹ̀ ó máa dára kó lọ fi ẹjọ́ ara ẹ̀ sùn hmm. pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ alálọ́ ń lọ àbọ̀ ń bọ̀ lágbára Ọlọ́run Elédùmarè àwọn ẹbí ọ̀tún àtòsì ọlọ́run bàbá pẹ̀tù sí i nínú arákùnrin tí ó dẹ̀ fi mọ́tò gbá wọn kó náà jáde kó lọ fojú ara ẹ̀ sùn lọ́gbà ọlọ́pàá lọ́dọ̀ àwọn ọlọ́pàá wípé òun ṣe nǹkan báyìí báyìí ẹ ó ṣeé ṣe kí ó ti paṣẹ ibẹ̀ kó ráàánú gbà ẹ ànírìjú báyìí lọ ní abala tí a wà yìí ẹ jẹ́ ká lè rí agbára ká ṣàlàyé sì ń tẹ̀síwájú ẹ má bá wa bọ̀. a ṣàlàyé a ṣàlàyé fún wọn ṣàlàyé ká ṣàlàyé fún wọn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 nítorí bá a ṣe ń sùn bá a ṣe ń jí ọ̀pọ̀lọpọ̀ léde nàìjíríà ń sìn ọ̀n díjú kan ni làkan sílẹ̀ kò sẹ́ni tó di ojú méjèèjì láti sùn mọ́ ní ìpínlẹ̀ Kano Kaduna ibẹ̀ náà la fẹ́ fi mú ìròyìn wa ìwọlé nítorí tó ṣẹlẹ̀ níbẹ̀ ní oṣù April oṣù kẹrin ogúnjọ́ oṣù kẹrin ni àwọn oníṣẹ́ ibi wọ́n kó àwọn ọmọ iléèwé Greenfield University àbí ibẹ̀ náà ni wọ́n kó wọn twenty two àwọn méjìlélógún ni wọ́n kó wọ́n ti yọ̀ǹda mẹ́wàá àbí mẹ́lòó wọ́n yọ̀ǹda wọn wọ́n gba ẹ̀mí lẹ́nu àwọn márùn-ún wọ́n gba ẹ̀mí lẹ́nu àwọn márùn-ún àwọn àjọ National Association of Online Security News Publishers wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí wọn nítorí kíni wọ́n ti wá fi gbèdéke ìdúnkokò ìhalẹ̀ ìjọba àtàwọn òbí àwọn ọmọ yìí pé tí wọn bá dá àwọn lóhùn kan san two hundred million naira pẹ̀lú alùpùpù tẹ́ǹpẹ̀ lọ́kadà mẹ́wàá kan fi tì lẹ́yìn títí di ọjọ́ kẹrin oṣù karùn-ún yìí pé gbogbo àwọn ọmọ tó kù ní àhámọ́ àwọn ẹ náà máa gba ẹ̀mí lẹ́nu wọn ọmọ bíi mélòó bíi seventeen àbí wọ́n ti yanjú márùn-ún nínú àwọn ọmọ yìí àwọn publishers online publishers and security wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ pé ẹjọ́ nítorí ọlọ́run ẹ má pa wọ́n nítorí kíni wọ́n tún wọ́n tẹ̀síwájú ní ìrawọ́ ẹ̀bẹ̀ wọn sí àwọn ọ̀daràn yìí pé àwọn mọ̀ pé lójú àánú ni yín ẹ kì í ṣèyàn búburú gẹ́gẹ́ bí a ṣe ń rò ó ẹ ẹ ti wá ní sí pé àmọ̀wé tí wọ́n náà wọ́n ta máa pa sílẹ̀ kíní kan ti pàdé ọ̀rẹ́dà ẹ̀bẹ̀ làbẹ́ òṣìkà ni wọ́n ti fún mi lóògùn tó dáa wọ́n lẹ́bẹ̀ là ń bẹ òṣìkà àbí wọ́n ká tún pe wèrè náà lọ́kọ ìyàwó kó lè dé kárójú ṣe nǹkan tá a fẹ́ ṣe ilé ìlànà ká pẹ̀kẹ́lù lórí ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè nàìjíríà á ní bo ni ibo la bọ́rọ̀ ààbò lórílẹ̀‐èdè nàìjíríà gómìnà Yàyà Bello sọ pé ìjọba wọn òun ló ṣe dáadáa jù látàrí ìkan lára ìfojúsùn wọn ní ti ọ̀rọ̀ òṣèlú Ọ ní ọ̀rọ̀ ààbò a máa mú lọ́kùnkúndùn ọ̀rọ̀ ààbò tá a máa mú lọ́kùnkúndùn yìí ń sìn ló pé wọ́n ṣe ń kó ọmọ iléèwé gíga náà ń kó ọmọ iléèwé girama náà ń gbé local government chairman náà ń gbé náà ń pa bẹ́ẹ̀ ni wọ́n lọ bá gómìnà gómìnà pínlẹ̀ <laughs> ti yé wa bẹ́ẹ̀ yàtọ̀ sí ìyẹn wọ́n bá wọn ṣe ìdúnàádúrà a lè gba iye yẹn iye báyìí la máa san ẹ gbọ́ ibo là ń bọ̀rọ̀ dé lórí ọ̀rọ̀ ààbò kí ni ṣé ìgbésẹ̀ tó kù wá kàn ni pé ká máa rawọ́ ẹ̀bẹ̀ sí wọn ká má bàa pa àwọn ọmọ yìí àbí kí ìjọba ṣe n tó tọ́ gbogbo àná là ń gbọ́ pé à ń gbégbèsè à ń gbégbèsè à ń gbégbèsè. ẹ ó tọ́ kí ara wọ ẹ̀bẹ̀ sí wọn kò nílò pé ká sọ. ara àdúnàdúrà náà ni wọ́n ti yín ti ṣe ìdúnàdúrà káàkiri àgbáyé nìyẹn. ẹ mú náà ah, ni. àdúnàdúrà a lè bẹ̀ wọ́n pé ẹjọ́ ah, ẹ wọn wá nǹkan tẹ́ ẹ fẹ́ tẹ́ bá sọ ìjọba wọn ti sọ tẹ́ bá ṣe tó bá jẹ́ pọ́n sọ náà mélòó ìjọba wò pé nǹkan tán sọ ṣé nǹkan tẹ́ pé ó bá òfin orílẹ̀-èdè mu ni ìjọba ọ̀kọ́ fojú wò bẹ́ẹ̀ ṣé nǹkan tó bá òfin ṣé nǹkan tó bá táwọn ọmọ Nàìjíríà yòókù tẹ̀wọ́ gbà ni kíjọba tó lè gbé gbèsè kan lórí nǹkan téèyàn kan bá béèrè tó bá dìde lórí rọ́ọ̀kù tó kápá nǹkan báyìí ní kíjọba ìjọba ò kọ́ wa àwọn ọkùnrin yìí ṣé kò ṣe nǹkan tó lè dá ogun sílẹ̀ láàrin ẹlẹ́yà yòókù yàrá sì wò lórí tàwọn ọmọ Greenfield yìí ẹnìkan náà ti dé ó ní pé tí wọ́n wá fi lè pa àwọn ọmọ yìí ó pé aṣọ rọ̀ kí o wọ́n máa sọ ah, náà sí. Ah, ah, pé iná ipa pé ó máa di eh, wàhálà tí o máa fi sọ fún ìṣàpọ̀ kan ti pe káwọn sójà padà wá mm-hmm. eh, ọ̀gá ológun sì sọ pé eh, defence ni ó ní kò sí tó jọ pé kò sí kakí kankan tó máa bọ́ sórí ìjọba mọ́ àwọn ò gbé kakí lórí ìjọba máa ń tẹ̀síwájú ẹran tó ń iyún tó ń sọ ìdìtẹ̀ pé kán dìtẹ̀ gbàjọba kí ṣe pé bóyá kán dìtẹ̀ gbàjọba náà ni olówó sọ fún pé kán má kẹ́nikẹ́ni má gbà lérò pé ká kíkan kò gba ìjọba mọ́. torí pé ìjìyà wà ẹ̀ pé ìjìyà tó ń wà fún yun náà àwọn náà ní àwọn náà lórí pé lórí tá à ń sọ lọ náà ni mo fi ṣàyàbá lọ síbẹ̀. ṣùgbọ́n kò sẹ́ni tí ó sọ pé bẹ́ẹ̀ tí wọ́n lè sọ pé bẹ́ẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀ nàìjíríà náà sọ pé ológun tiẹ̀ tó gbàjọba bá àwọn míì sọ pé èèyàn ló rí gẹ́gẹ́ bí àwọn kò ní irọ́ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn kò ní kò rí bẹ́ẹ̀ pé tóyá tán bá tún gbà padà bóyá ìgbọ́n kò sẹ́ni tó fẹ́ torí ìjọba àwa ara wa kò sí nǹkan tó dáa tó mo kọ̀ jẹ́ pé báwa ṣe ń ṣe ló jẹ́ pé ó pé ó ń mẹ̀rẹ̀ díẹ̀ látàrí pé bóyá a sì lóye alóye láti lè ṣe gbọ́n gẹ́gẹ́ bá a sọ pé ìmọ̀tara ẹni nìkan òun làkóbá tó ń jẹ́ fún tó ń ṣàkóbá fún wa lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́pà lè mú ìmọ̀tara ẹni nìkan kúrò tá a bá ń sọ ẹlẹ́yàmẹ̀yà gan àwọn táwọn pè pé ẹlẹ́yàmẹ̀yà ìmọ̀tara ẹni nìkan náà fún tá a bá wò pé ẹlẹ́yàmẹ̀yà ni tá a bá wò dáadáa wọ́n pe àpò ara tiwọn náà fún kódà wọ́n yìí wọ́n fẹ́ máa lò wọ́n bí ẹrú ni. Mm ẹ mm. eh, torí ó tẹ̀lé àrùn nǹkan tá a gbọ́ tá a gbọ́ tán kó jọ wọ́n ní wọ́n rẹ̀ pọ́n mẹ̀yẹ́tì àlà páwọn bandits wọ́n lọ kọlu àwọn mẹ̀yẹ́tì àlà pé kinní kan oníkàwá dàbí pé mẹ̀yẹ́tì àlà tẹ ní. ìkan náà tó ṣẹlẹ̀ tó pọ́n lọ kọlu àwọn àgbẹ̀ tán ní pa àgbẹ̀ wọ́n pa àgbẹ̀ fifteen wọ́n méjì wọ́n tún wá padà wá pa ẹ̀wọ̀n méjì ní ọjọ́ Sunday tó lọ yìí mm. ẹ̀yin náà ẹ worú ìṣẹ̀lẹ̀ Ah. wọ́n lọ wọ́n wá ṣe wọ́n wá pààyàn bì kan wọ́n lọ wọ́n tún wá padà wá pé ó péyàn méjì kí ni tiwọn yẹn ipò yẹn wọ́n dàbí pé wọ́n ti nípinnu pé iye èèyàn báyìí la fẹ́ pa níbi báyìí. wọ́n ti fojú sọ àwọn tó fẹ́ lọ pa torí pé bàjẹ́ bẹ́ẹ̀ ni torí wọ́n pa obìnrin wọ́n pọ̀ kan pọ̀ ọmọdé náà lára àwọn tó pa. láwọn tó pa. irú ìgbésẹ̀ yìí táwa ọ̀nà sọ pé à ní pé ó bẹ̀rẹ̀ pé àwọn kan ní kankan gba àwọn òṣìṣẹ́ aláàbò sí pé torí pé wọ́n tó òṣìṣẹ́ aláàbò wo ló fẹ́ ẹ tá ló fẹ́ iṣẹ́ aláàbò mọ́ ń sìn nígbà tí ìjọba eh, inspector general of police acting inspector general of police tó kọ́ dórí oyè ara nǹkan tó kọ sílẹ̀ tó ló ń fẹ́ aṣọ lórí ètò ń bì ó kọ́ gba ọlọ́pàá sí i. bí ẹ pé lọ́dọọdún náà ń gbọ́ ọlọ́pàá. ọdọọdún náà ń gbọ́ ọlọ́pàá. ọdọọdún náà máa ń gbọ́ ọlọ́pàá náà sọ pé wọ́n ṣe recruitment recruitment recruitment àwọn ológun náà lójúmọ́ wọn pé fọ́ọ̀mù pé nìkan jáde o wọ́n ń gba àwọn èèyàn síjọ. ìgbọ́n wọn àwọn àmọ̀ pé ṣé iye àwọn tó ń gbà tó àti pé àwọn tó tún gbà mí náà ǹjẹ́ wọ́n ní òye iṣẹ́ tó ń gbà wọ́n sí. ẹlòmíì wọn gbà torí àwa ní àkókò kan gbà tán gba àwọn kan tẹ́ pé àwa láǹfààní láti bá ẹni tó jẹ́ deputy commissioner sọ̀rọ̀ ó wá ní pé gbà mí pé wọ́n á fi ṣe pé ó mọ àwọn báyìí wọn á fi gbà ó mọ̀yàn náà fi gbà wọn. pé àwọn sì ṣe pé àwọn ni pé mí gan kò tiẹ̀ mọ ibi tí yóò gbọ́wọ́ báyìí kọ́ nu. pé òun wá sọ fún wọn pé ìjà àwọn tí ẹ fẹ́ gbà yìí ìjẹ́ kò ní jẹ́ pé yóò tún jẹ́ wàhálà fún orílẹ̀ yìí lọ́jọ́ lọ́jọ́ iwájú gbogbo àwọn kan yìí náà ló yẹ ń wò pé kìí ṣe pé kákàn gba àwọn èèyàn ìjẹ́ ẹni yìí tí ẹ bá rò pé kò nímọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tí ẹ ṣe tán láti fún nímọ̀ rẹ̀ àtẹ wá fẹ́ ṣe tán láti fún nímọ̀ kí nìkan tó ti ní wọ́n máa pè kọ́ ní fọ̀ndámẹ́ntà ẹ tó ti ní fọ̀ndámẹ́ntà kan tó pé ẹ lè wò pé ó ti ní ó ti ní èyí kan tó fẹ́ ṣe ẹ kàn máa bá a fi kún ni yàtọ̀ sẹ́ni tí ò tiẹ̀ lóye rẹ̀ rárá. ṣe rí báyìí lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ ààbò wọn níbo la bá dé níbo la ń lọ nítorí pé ó dà kò sí ẹ̀yà àbí ẹ̀ka kan lóde nàìjíríà tó fararọ báńdíìtì wọn lọ kọlù wọn ẹ̀yán dẹ̀ sọ pé mẹ̀yẹ́tì alágan wọn ń ṣẹ̀ràn rírọ̀ táwa ni àwọn tó lọ kọlù àwọn mẹ̀yẹ́tì alà ṣé báńdíìtì ni àbáwọn tí wọ́n fẹ́ gba ẹ̀san látọwọ́ra pé mẹ̀yẹ́tì alà kan báyìí báyìí ni wọ́n ń ṣe nítorí náà àwọn náà gbọ́dọ̀ gba ẹ̀san torí pé ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí tán sọ wọ́n níjọba àpapọ̀ bóyá ti Muhammadu Buhari wọ́n ló wà lẹ́yìn àwọn mẹ̀yẹ́tì alà a lè sọ ẹ̀yin tó wà ń bẹ̀ òun ni kẹ́ sọ tòótọ́ ọ̀rọ̀ tó wà nílò ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ní ti ètò àgbẹnulé òun la máa fi ṣèlọ lórí ètò ká tí ọjọ́ Wednesday òní yìí tó bá máa di ọjọ́ Friday pẹ̀lú ayọ̀ àtàláfíà tá a máa pàdé lórí ètò ká ṣàlàyé ẹ má gbàgbé ẹ lè bá a pàdé lórí gbogbo ẹ̀rọ alátagbà wa pátápátá ẹ fẹ́ràn wa àwa náà fẹ́ràn yín ẹ tẹ̀lé wa bó ti jẹ́ pé kò ṣeé ṣe kí a máa tẹ̀lé káàkiri ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ máwòmáwòrán wa àti ìgbóhùnsáfẹ́fẹ́ alátagbà gbogbo àtẹ̀lẹ́yìn náà torí tẹ bá ti rí ìròyìn ẹ lè kẹ́kàn sí wa tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò Ká Sálàyé ẹ là nípa ìpolówó ọjà ni àbó ní nǹkan tí ẹ fẹ́ kí àbá ìgbésáfẹ́fẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò Ká Sálàyé Kaftan TV Yorùbá ẹ kàn sí wa ojú òkúta ẹ̀ máa gbàdọ́dọ̀ wa nine oh nine nine oh oh nine oh seven nine four one. 9272 0907 941 9272 lójú òpó tẹ̀ máa gbàdé ọ̀dọ̀ wa ẹ lọ sí ẹ lè bá pàdé lórí instagram page wa náà ìyẹn Kaftan TV yorùbá youtube bákan náà èmi náà lè bá mi pàdé lórí kíní instagram page mi ẹ wọn ti fi ṣàfihàn ẹ bẹ́ẹ̀ náà lè bá Babátúndé náà pàdé lórí instagram page ẹ títí ọjọ́ friday lẹ́ẹ̀kan sí ó dìgbà kan náà. Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.